وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قسم ولوم أتريشات يسوع نبوة محمد صلى الله عليه وآله وسلم kẹlọ ń kọ́ afẹ́ kó bá kẹ́ gbogbo àwọn ọ̀hábà rẹ̀ àti gbogbo àná ní àpapọ̀ ẹ̀rú sí ọlọ́wọ́n bá nú ìdí àwà yìí oṣù bá ń rọ̀lẹ́ àgbà yìí ń ṣe inú ojú ọ̀run inú oṣù yìí ó pé ní inú rẹ̀ náà bí ànádọ́wà Muhammad sallallahu alaihi ìtọ́rọ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lọ ó dúró lórí pé oṣù yìí ìyẹn oṣù rọ̀bẹ́ ilẹ̀ náà làbí sọlọ́mọ àníbọ̀ áyè ọ̀sọ̀ta nínú oṣù yìí ìjọ wo gan ló wá jẹ́ yìí ni ẹnu òkò sí àwọn afẹ́ ní ọjọ́ kẹsàn-án ni ọ̀pọ̀lọpọ̀ sì ní ọjọ́ kejìlá ni àmì ìlú tó sọmọ ètò yàtọ̀ sílẹ̀ iná ìrírí pé ní ẹnu òkò lórí pé kíni ojú ọdẹ ti ìjọba bí anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kò yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ rí pé ní ọjọ́ kejìlá nínú oṣù yìí ó ti wá di àṣà àbíká lè ní àlùbídẹ̀ atú àtànàwí ìyàtú àbí àwòlíyà dídí ọdọọdún àdádálẹ̀ tí ó ti gbajúmọ̀ tí a máa ṣe al-ihtifal bimoludi nabawi ẹgbẹ́ ká máa ṣàyẹyẹ ọjọ́ bí ànábì sí àtọ̀rí. ní oṣù táwa yìí a ti wà ní nǹkan bíi mẹ́sàn-án báyìí kẹ́bí òǹkà wọn ti. nígbà táwa fi rí bí ọ̀sẹ̀ fẹ́ sí ẹ máa gbọ́ abẹ́sàyẹyẹ mọ́lúdì lọ́sàn-án abẹ́sàyẹyẹ mọ́lúdì lọ́sàn-án ẹ̀wọ̀n gbọ́ ilé tí ó wá iná fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ bí anẹ́bí tí wọ́n mọ́tàláṣí báyìí fẹ́ ṣe ìjọba ẹ̀fẹ́ ṣe àwọn alákọ̀ọ́láṣí bẹ́ẹ̀ ṣe ṣé ó kú báyìí fẹ́ ṣe kódà àwọn èèyàn ó torí ẹ̀ dígbàdé lù kó nílùú tán wà wọ́n ṣe ìrìn àjò lórí kíní ọjọ́ sábẹ́ ṣe ọjọ́ bí anẹ́bí wa kò ní ọmọ ìjọba àlejò àti ọ̀sán. ètò gbajúmọ̀ táà ń ṣe yìí ọgbọ ọlọ́pọ̀ ọgbà àbí kábọ́kọ́ ti di gbogbo ọgbà ọdọọdún àbámọ́ ń pè àkájẹ èsì pé eléyìí ó àdádálẹ̀ ní ìfàkọọ́lẹ̀ fún mi. alhamdulillah àwọn tí ó gbọ́ wọn gbọ́ àwọn méjì tó tẹ́lì sílẹ̀ pé làwọn máa ṣe lọ. ìkan nínú àwọn àfa ó sọ̀rọ̀ tí wọ́n gbé lórí social media bàbá èèyàn kọ́mẹ́ntì ló ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ àwọn ní ìfilẹ̀ báwọn eku ẹ̀tọ́ àpẹ báwọn ń ṣe òdà kò lákọọ́lẹ̀ tó wá náà ní ìfilẹ̀ ilé là ń pè ní àdìbà kéèyàn mọ nǹkan pé kò dáa kó ti ta kókó òun máa ṣe lọ kó tó wá ké ní ti ìtìkọ́bá ìmọ̀tòmọ̀tò eléyìí ó léwu lọ́dọ̀ ọlọ́run ọba torí àṣẹ ìtọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ètò náà ṣe tó fi ọlọ́run nígbà tọ́lọ́ ọmọ bá lè fi ọlá kan láṣẹ olóhùn ní tẹ̀lé ọlọ́ni ábà ọ̀sẹ́kùbárọ̀ ó takò pọ̀ jálẹ̀ ọlọ́ni kàkà nẹ́mínẹ́lì káàbìrì ọwádìí náà àwọn ti bèrè tòkíyàn ló fi ọlọ́run kó takò ó ṣe ìfẹ́ inú rẹ̀ kó ráìdá àtẹ́kùn ni ó máa ṣe lọ kóni tí ò lákọọ́lẹ̀ kó lóun ní sílẹ̀ nítorí ewu lọ́dọ̀ náà bá mi. torí pé àyájọ́ páńṣe mọ́ níbi páńṣe yìí kò sákọọ́lẹ̀ fún nínú ẹ̀sìn wa ẹ̀sìn táàbí ń sin ẹ̀sìn àkọọ́lẹ̀ ni ọlọ́run bọ́ba adékẹ́ ọlá tó máa pé ní amúláhùn ṣùrọ̀ká ṣọ́ra ìwúrá òmìnira sí mọ́ẹ́làmù yáàbà ń ìlà báwọn yẹn tó fẹ́ láwọn èèyàn kan máa máa bọ́lọ̀ ń kẹ́gbẹ́ fẹ́nu máa lálànà kan fún wọn nú ẹ̀sìn tó máa pè nǹkan lẹ́sìn fún wọn. màá lábí ábábí ìlà ni tọ́nà ò fọwọ́ sí. nítorí pé iná bá pè lẹ́sìn fún yẹn a gbọ́dọ̀ rí ìfọwọ́sí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run tó wá bá mú kẹtù láwọn èèyàn kẹtà máa gbé nǹkan lẹ̀ fún ẹ̀sìn yóò sá kan lẹ̀ fún. kálá àtàyẹyẹ ọdún àbí àyẹjọ tá a bí anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sàhábà wọn bá nábì ló gba àwọn ọmọ wọn àti ṣe àwọn tó tẹ̀lé wọn sálẹ̀ pẹ̀lú àwọn àtàbẹ̀rún àwọn náà mọ́rún nǹkan yìí wọn ṣe àwọn àtùbá ìsáàbìrín àwọn náà ṣe àwọn tọ́kọ́ gbé àyájọ́ à ń ṣe mọ́lúbì ilẹ̀ òun làwọn bàánú ọ̀gẹ́ yìí tí a mọ̀ sí alìọ̀bẹ̀dìyún alìọ̀bẹ̀dìyún àwọn náà ṣe mọ́lú ní nǹkan bí ẹ̀yìn ọgọ́rùn-ún ọdún mẹ́rin àbọ̀gọ́rùn-ún ọdún mẹ́rin bẹ́ẹ̀ pé lẹ́yìn ìjẹ́ra àlẹ́bàá Muhammad sallallahu alaihi wa alihi wa gbogbo àwọn àìmọ́ àìmọ́ ti pékè àwọn àfáwa àwọn ìmáàmù Abu Hanifa ìmáàmù Malik ìmáàmù Shafi ìmáàmù Ahmad asáwòrí al-Awza'i al-Laythi gbogbo wọn bẹ́ẹ̀ wọn máa ń dín jẹ́ al-ihtifal bil mawlid an-nabawi àwọn àìmọ́ tó lè hadith ashabu sihar àbídà òun nàfáì gbogbo náà wọn ti jẹ wọn kò sí láyé wọn káàsì ayẹyẹjọ ọbí ànágbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn al-Ubaydiyya àwọn náà wà kọ́kọ́ dálẹ̀ nílùú Mísírọ̀ àwọn yìí náà ń pè ní alifásúnì yìí àwọn kan fira wọn ti Fátímà wọn ní ìdílé àwọn tó tàn mọ́ Fátímà wọn fi kan fira wọn ìran kan nínú àwọn ṣí àlẹ́ àwọn alifásúnì yìí ẹni tó wá tó sí àládùn ọgọ́ ogbó rẹ sí àyọ̀dá àwọn ilé tó wá tí wọ́n tó burú aláǹtọ́lẹ̀ bùlátò ṣe àwọn tí wọ́n gbẹ́rù gbẹ́rí tí wọ́n tó kọjá àlà nípa ìlànà aburú tí wọ́n gbé wá. èyí tí wọ́n sọ yìí pé ní àwọn tọmọ́ àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀tí òní lẹ́ni tọ́nà tọmọ́ Fátímà káwọn lè bá síjú èèyàn tọ́dọ̀ ara wọn ni irú àwọn èèyàn báyìí náà wá gbé ìlànà à ń ṣe mọ́ ní sílẹ̀ ẹlọ́wọ́ táwọn àfáìsì sọ ń pa àwọn òbèdè yóò àwọn àlùfàfún yóò ẹlọ́wọ́ aburú tó dálẹ̀ nínú ìsìláàmù yìí alimọ́n fún tẹ́yìn àràmọ́tòlá àlẹ́ nígbà tó ti wọ́n pé kí ẹgbẹ́ tó ń pa àwọn òbèdè yóò wọ́n ní ìnáwó min afak náà pé bá ń wá àwọn òbèlè wàmí akpari náà ọlọ́jẹ́ tó wú wa kẹfẹ́rí tó lọ tó lágbára lórílẹ̀ àwọn òbè yíyà ni. wọ́n ní nàmọ̀ ìṣẹ́ ìdáláhùn bìtìmáàni wa sàkọwà àbálẹ̀ ní tí ń bá ń fọwọ́ sọ̀yà fún wa àwọn òbè yíyà o wọ́n nígbàgbọ́ páyà ọlọ́run. àwòsí hasan nefas àbí ìyí tó tẹ́ra wọn ti ti lé ànẹ́bí ń pè tó nílẹ̀ ni àbálẹ̀ ń tí bá ń fọ́ bóyá fún ẹkọ́ rí bẹ́ẹ̀ àbáníṣẹ́ ìdàlá ń bímọ làyà àlà etí fi rinlẹ̀ tí ò ní mọ̀ ń pa rẹ̀ ni àwọn ti ń páyà akọ́rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ́nu kùránì mọ́ bá ẹnìyẹn gẹ pé wà látẹ̀ pé máa lè sàlákàbí ẹ̀yìn ètò ọba ní mọ̀ ń pa rẹ̀ ń mọ̀ ń tọ́ nípa àwọn bani òbẹ́yì àwọn èèyàn burúkú ni wọ́n wọ́n fara tìtì islam tó máa burú ni wọ́n ṣe lẹ̀ ẹni tó wá jẹ́ ọ̀kan náà àwọn ọba wọn ló fi ìlànà ẹmọ tọjú ọ̀bí ànẹ́bì ẹmọ sí lélẹ̀ ìyẹn ló fà gbogbo ẹ̀tọ́ ń ṣe lè níwọ̀n àdé kíkan nínú àwọn àyíkọ̀ wa tó ti lọ àdìmọ́ mọ́lì kí ó làwọn ń tẹ̀lé ẹ̀tọ́jọ́ máa ṣe máa ń pàṣẹ mọ́ra wa tá wáyé wọ́n ìlérí nìkan lórí kẹ́ wọ́n ni mọ́mú ṣàfihàn àwọn ìlérí wọ́n lè lọ́dọ̀ muslim àwọn tí wọ́n kọ́kọ́ ṣe é tó wà nù tàn wọn náà na àwọn nàìjíríà yìí. bákan náà àwọn àbá pọ̀tàpọ̀tà ní ìsọ̀ wípé ní àwọn kọ́kọ́ ṣe ní fọ́ ibùdíèbè ọba kan nílùú mọ́fẹ́l ìlú yẹn wà ní al-Iraq ń pè ní mọ̀gọ́fìrù díì ẹnu ni ó kọ́kọ́ ṣe nígbà wọn lòún ṣe ní nǹkan bíi five hundred and something ẹni pé tábà wọ́n tàbí èdè táwọn òbèèrè yóò ní láti bí ọdún two hundred years ti ṣíwájú wọn. ní àbá mi ti ṣàlàyé pé ní bàbá ní káwọ ẹni tó kọ́kọ́ pinlẹ̀ rẹ̀ láyé àwọn òbèèrè yà nílùú méjì. bàbá ní káwọ àwọn náà àkọ́kọ́ ṣe nílùú Iraq náà ní mọ̀kọ́fẹ́rù sí nìyí. bẹ̀rẹ̀ pé ní wọ́n ròyìn ẹ̀pẹ́ ní eré ní òun fẹ́ dáadáa ṣùgbọ́n tó fẹ́ ṣèyí kò lákọọ́lẹ̀ ẹ̀jẹ̀ dàgbà lọ́wọ́ tiẹ̀ náà eléyìí a ṣe ní àwọn alukùrúnù ní mọ̀fàtọ́là àwọn tẹ́ńtìrì tó dáa jù tẹ́sí ní akọ́ṣe wọn sanabi ṣe wá láti sátẹ̀lé wọn nígbà tó ń sọ ní ọ̀rọ̀ ẹ̀pẹ́ káìrù náà ti kọ́ ni àwọn tó dáa jù nínú àwọn èèyàn làwọn tẹ́ńtìrì sábà mi ló gbà àwọn generation sábà mi ló gbà ẹ̀nà sọ̀hábà túmọ̀ lẹ́bí náà yẹ lónà lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn àtọ́tẹ̀lé làwọn àtàbíhùn tó mọ̀ lẹ́bí na yẹ̀lú náà hàn lẹ́yìn náà làwọn tó tó tẹ̀lé wọn àwọn ẹni àtùbá òtàbíhìn ẹ̀rì pé nínú àwọn ìgbà rẹ̀ ní tó ṣerú nǹkan báyìí jẹ́ ní ibi ò ní àkọọ́lẹ̀ ayọ́pẹ́ tí ó bá ti wá lákọọ́lẹ̀ báyìí kò sí ó sì fọ́nú ọ̀rọ̀ rẹ̀ ní ìdí kò pamọ́ sí kálukú wa náà hadithi wa aisha radiyallahu ta'ala anha tó lánàbí ní man na fi amrina hadha ẹnikẹ́ni tó bá tún dá nǹkan ní ilẹ̀ nínú ọ̀rọ̀ yìí yẹ pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń ìyẹn lọ́rọ̀ ẹ̀sìn àtọ̀ pé yẹn ń ṣe yín náà ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń pè é wọn àtọ̀kọ́ ayé ìtọ́lọ́ náà náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gbé nǹkan mi lẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn mọ́lẹ́ ìfàmì ni òun tí ò sí lára ẹ̀ tí ò bá kọ́lẹ̀ fún tọ́mọ̀ pé kò sí lára ẹ̀ ni pé àwọn gbogbo àkọọ́lẹ̀ ààrí bẹ́ẹ̀ kò sí lára ẹ̀ fàwọ́ àrọ́tù àádá padà sí ẹni tó bá gbé lẹ́nu ẹni tí ò bá wá gbé lẹ́nu kọ́ tó náà bá tí wọ́n ń ṣe tó tẹ̀lé wọn ànábì ní mọ̀ ní amílà amẹ́lá ni ẹnikẹ́ni tó ti bá ṣiṣẹ́ kan gbogbo tẹ́tẹ́ yẹn wù kó ṣe níṣẹ́ ìjọsìn ìrún ló kí ni àwẹ̀ ló gbà ní ayẹyẹ náà ló ṣe bí irú bí alẹ́sìtìfáàlù bẹ̀rẹ̀ mọ́lìdì nọ́bà wìbáà ń yìí náà ni tó bá ṣiṣẹ́ kan níṣẹ́ ìjọsìn tètè fóònù ló dáadáa gbó kẹfẹ́ ẹ̀ ṣe lẹ́yìn tó àlẹ́ yìí amúrùn náà tí ò ti pa níṣẹ́ wa ìyẹn pé ìfọwọ́ ti wá ń bẹ̀ fàwọ́ àrọ́tù àádápadà sí ni àgbẹ̀ta bá wo èyí tí àwọn èèyàn gbélẹ̀ yìí náà òun náà kó sábẹ́ àdádálẹ̀ wọ́n a máa ń tẹ̀lé láwùjọ káàkiri láàrin bí ọ̀sẹ̀ tó ń bọ̀ láti máa gbọ́ káàkiri ìsìn àyàn máa lẹ ọmọ lẹ pósítà rẹ̀ káàkiri àwọn máa tẹ̀lé fìdíṣàn káàkiri wọ́n máa polówó rẹ̀ sẹ́kẹ́rì báyìí ti gbàdé gan-an nígbà fóun gan-an lẹ̀sìn èyí ni òbí ẹ̀ka dákẹ́ láti máa ṣàlàyé tí ń jókòdoro torí pé lásìkò tí a bá dákẹ́ sáàsọ tí ń jẹ́ sí fáwọn èèyàn sáàsọ tí ń jẹ́ súnmọ̀ tẹ́ bá wọn fẹ́ ní ṣe máa ń sọ wọ́n ní àlùbídàrú àwọn àdádálé wa máa padà sì di múlẹ̀ àwọn wà dàbí súnmọ̀ ẹ̀rọ adí súnmọ̀ gẹ́gẹ́ wọn wà dàbí bídíà àwọn kẹ́bí tó jẹ́ súnmọ̀ níyẹn bá ṣe láwùjọ ẹ̀hùn ká lágbọ́dá ìwòlùwà tó ń ṣe yìí àdádálé tí mo lọ sí ní ìtọ́ ìgbé yìí bẹ́ẹ̀dẹ̀ ló jẹ́ pé tẹ́lẹ̀ yẹn ṣe gẹ́gẹ́ ní súnà ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ bídí àyẹ̀ nígbà tó ti fìdí múlẹ̀ tó ti fọ́nká òun àdàbí súnà tẹ́ bá ń sọ láwùjọ ìyẹn ti pé kò sí mọ́ lúdí ẹlòmí ò mọ̀ wò yí ah, nípa a nítorí wọn káàkiri táwọn àfa jàǹkàn jàǹkàn jàǹkàn tí wọ́n ń ṣe nítorí kíní nítorí bí kò ti fọ́nká láwùjọ àwọn èèyàn ẹ̀yẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe náà lẹ̀mí náà máa ń fi rinlẹ̀ pé àwọn gbà pé àdáadá lẹ̀mí ṣùgbọ́n ṣùgbọ́n ló wà wà ní ọ̀rọ̀ wọn àmì ìṣẹ̀lẹ̀ wọn ní àwọn ìlú ìgbà náà rọ̀ mọ́ wọn ní pé bàbá o àwọn láwọn ẹ̀rí kan táwọn rọ̀ mọ́ tí fi rinlẹ̀ fún wa pé àní mo lù ní iṣẹ́ nípa àkọ́dọ̀ máa ṣe ni ilé ẹ̀rí tẹ́lómi òun wa ni pé àdáadáa lẹ̀ ni ṣùgbọ́n àdáadáa lẹ̀ tó dáa ni tí a mọ̀ sí àlìbídí àlìbídí àtùn ṣàkànà pé bídí àtò dáa ni tí àdádálẹ̀ ní tòótọ́ o ṣùgbọ́n àdádálẹ̀ tó dáa ni àwọn àgbọ̀ fún wa pé ní tí ń bá tún gẹ̀ẹ́sì onísàdádálẹ̀ kẹ́ tó dáa ń bẹ̀ tó bá jọ́rọ̀ ayé ní ẹ̀rí tó bá ti mọ́tò mí tuntun sì máa fi rírú ẹ̀rí àdádálẹ̀ ni ó dáa alẹ́ mọ́ ọ̀gbọ́n tó bá ti nǹkan ayé kan ẹgbẹ́ ti aláǹfààní tí ó sákẹ́sìn òsì tó burú bẹ́ẹ̀ àdádálẹ̀ tó dánù ṣùgbọ́n lọ́rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ti parí àdúgbò Muhammad sallallahu alayhi wa alihi ètò ń sọ fún wa pé wà ìyá fún ó dọwọ́ yín ẹ tọ́ra fún gbogbo àwọn àdádálẹ̀ torí pé gbogbo àwọn àdádálẹ̀ tẹ́wọ̀n ni èèyàn fi ń ẹ̀sìn nǹkan tó ń tún gbé kalẹ̀ ní ẹ̀sìn láǹpẹ̀ fídíà tó gbé ẹ̀ lànà ti sọ kò ní àwọn kan wà wà tí ó da nínú rẹ̀ tó gbé ẹ̀ lànà ti sọ. alimami malik rahimahullah ta'ala ó ní man ahdatha bèdè àbá nìyẹn pẹ́ńkẹ́ni tó bá mú nǹkan àdáadáalẹ̀ kan wá nú ẹ̀sìn fàrọ̀ áhà hápanà tó wà ní eléyìí dà kò sí tó burú bẹ́ẹ̀ abẹ́bí jẹ́sìn lárugẹ nìyí. فقد زعم أن محمد صلى الله عليه وآله وسلم خان الرسالة أن سنتلي خلفي أنا بجان باتي طلعون فينا بشيكوي Ìjẹ́ ni ẹn sọ fún wa nù. Kódà bí ò fẹnu sọ, ẹn tó mú nǹkan mẹ́wàá nú ẹ̀sì sí ipa rẹ̀, ní ń sọ ni pé ànẹ́bí ò jíṣẹ́ pé, a ní torí kí ni, a tún mọ̀ pé ìdí ń sọnù, a ní torí pọ́nà ọba ọba àlejò ọlá اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أنتم قالوا أنه تفعلي أسي لوالوري ọlọ́run tó ti parí ẹ̀sìn òfin ẹ̀sìn ti pé ẹgbẹ́ wa mú nǹkan mìíràn tó ń wá rí kódà ajẹ́ pé sọ fáwọn ẹgbẹ́ ìtọ́lọ́ ló pé yẹn ànẹ́bí ò sọ pé lòun wá fi ń kun. ìmọ̀ mọ́ ẹni pé wọ́n sọ fún pé ní bàbá ńlá fi yàkùn ìyàwó mẹ́rin ti dín iná òjò tọ́lọ báyà ìkàlẹ̀ pẹ́ ti ti pé ìdí ò bá ti jẹ́ ti ń jọun pàláyà tó nẹ́lì yàwó mẹ́dínà kò lè jẹ́ ti mọ́lé ní abáwà kọ́lẹ̀ alẹ́sìtẹ́fàlù bẹ̀rẹ̀ mọ́lìdì nábàwí èsì kò sí ẹ̀rí fún jọ àìpé kò ní jẹ́ ti náà lénìí ẹ̀tọ́ tí ó dání ó takò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìsí ohun sọ fún wa. bákan náà ní àwọn nǹkan mi sí àwọn mí àmọ́ ìdìmú àwọn nǹkan bí ò lẹ́sẹ̀lẹ̀ nínú àdúgbò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onírẹ̀kọjọ́ bí ara rẹ̀ ìjọba olódédé alánàbíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà pa nígbà tí ó dàgbà òun náà pa àfihàn fún rárá rẹ̀ yẹ kí ni ẹ̀rí tí wọ́n dúró lórí ẹni ẹ̀rí tí arákùnrin kan ti jẹ́ Abdullah bin Muharrar tí ó gbà wá látọ̀dọ̀ Qatada Qatada wá gbà lọ́dọ̀ Anas pé Anas tó jẹ́ ọmọlẹ́yìn Ànábì lọ́nà sọ pé Ànábì Muhammad ọ̀hálì ọ̀sọ́lá pé ó ń tẹ́ pẹ́ràn sáà dùgbọ́ fún pẹ́ràn fúnra rẹ̀ ajẹ́ pé ó sọjọ́ bí ara pé ebe ní ìyàn pàkíkọ̀ ìjọmọ́ ń jẹ́ èyàn sọjọ́ bí ara rẹ̀ ní lẹ́yìn tí ẹbá pàkíkọ̀ fúnra rẹ̀ ẹ̀mí ló ní ó fà á ìfọ́dọ̀dún lẹ́yìn ṣe ọjọ́ bí rẹ̀ bí ara rẹ̀ ló pa fún ara rẹ̀ ní ọdọọdún kó máa yìí náà ṣe máa ń ṣe ọjọ́ bí rẹ̀ lọ́dọọdún ọjọ́ ni ó ṣe mọ ní láyé ṣùgbọ́n lọ́tẹ̀ wàá dúró lé lórí yìí náà àwọn àfẹ́ǹsì sọ pé Abdullah bin Muharrar yìí wọ́n ní alimami náà wọ́n ní dọ̀ín ẹni tá a lè gbọ̀rọ̀ lọ́wọ́ ẹni mustapha kọ́ aláàbọ̀ àfi ẹlẹ́nu àfáàkì ẹ̀ kò pé arákùnrin o mẹ́bà ti sọ̀rọ̀ ẹ̀ má gbà á torí pé àmọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹlẹ̀ fúnra rẹ̀ alimami bàbí náà sọ pé mọ̀túrúkú ni. wàlẹ́ ife a ní ẹgbà èèyàn gbọ́rọ̀ rẹ̀ ní kódà àfẹ́ẹ̀sì mi sọ pé ní nítorí àdìsí gangan lọ́pọ̀lọpọ̀ fi gbọ́rọ̀ mọ́ lẹ́nu Abdullahi bin Muharrar rẹ̀ èyí tó ọtọ́ bá lẹ́nu ṣe ìrọ̀ ni. àrẹ̀sọ̀ pé sára kú ọ̀rọ̀ tó sọ bá lẹ́nu lẹ́nu ara rẹ̀ kájẹ ẹ̀wà sọ pé orin lẹ̀sẹ̀ tó yẹ pé tí yóò tẹ̀lé ẹ̀sìn wa náà pé iṣẹ́ lọ́kùnrin sọ ìgbé orin lẹ̀ lórí pẹ́ ni ẹgbẹ́ àlegbọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu ẹ̀. káyíkó wá rin lẹ̀sẹ̀ káà níbi ipa àkíkọ̀ fúnra ẹ̀ sẹ́yìn sọjọ́ òbí nu ìwọ náà tó ń ṣe mọ́ nílé nígbà tí bàbá rẹ ti pàṣẹ dé ọjọ́ ọdún lọ tó máa ń pa kọ́lọ́ fi sọjọ́ òbí. a lọ pé ní eléyìí àròsọ ni ẹ̀rí tí wọ́n mú yìí tí ó fẹsẹ̀ mọ́lẹ̀ ni. wákẹ́ náà inú àwọn nǹkan tí wọ́n tún máa ń dì mú a ní Abu Lahabi tó jẹ́ ọkọ ànẹ́bì Abdul Uzza lórúkọ rẹ̀ nínú Abdul Muttalib bàbá tó bí bàbá ànẹ́bì ló bóun náà gbogbo àná àlámọ̀tán rẹ̀ nínú Al-Qur'an tí ọlọ́run ọba àlekẹ́ ọlá fi ń sọ̀rọ̀ ń parí pé sábà tìyádá Abi Lahabi wàsápù kọ́lọ̀ ní torí pé ẹni tó gbógun ti lànà ànẹ́bì ni wọ́n ní abúláhàbí yìí ní ẹ̀rí lójú oorun ẹ̀rìnkan rí lójú oorun ó wá sọ bóun ṣe ń jíyà ti tí ó wọ ọdún mẹ́ni iná tọ́lọ̀ ti fún níro pé yóò wọ ọdún látàyé lọ́wà pé tàyátìlá yóò wọ lẹ́tọ́ lágbára. ó wá sọ bí yàrá ìdè pọ̀ tó ó sọ pé yàrá ìdè pọ̀ tó ó wá ní ó kẹ̀yẹ pé ńjọ́ kan ńjọ́ kan láàrin ọdún ọmọ ara ń gbé díẹ̀ fún un tó ra mú ìnira kó díẹ̀ bóyá ń di ọmọ kàkan àbútó ń tẹ ẹmu mi tí ó tutù díẹ̀ díẹ̀ náà ní àwọn anisori kíni onítorí pé ìjọba ń bí ànábì ọmọ ọ̀dọ́ ń ti ń jẹ́ tòwẹ́ ìbà tí ń jẹ́ Suweiba sáà Yorùbá ń pè Suweiba Suweiba tí ń jẹ́ Suweiba pé òun gbọ́ pé ìyàwó àbúrò òun orókàbúrò rẹ̀ bàbá ànábì ó bímọ ìlú tó ń dùn òun kàn ní òun túlẹ̀ ni pé Suweiba tó ń túlẹ̀ yìí látara àdùnnú pọ́n bí ànábì ń jọ ẹnu pé bàbá ànábì ti kú tí a rẹ̀ tó bí pé ah, ìyàwó àbúrò wa tẹ̀ bí mọ́ ta ọmọ àbúrò wa náà fẹ́ yàn lẹ̀ tí lóun tẹ̀ dùn pé ìdún tó ń dùn náà mọ́ bí ń bíyà díẹ̀ díẹ̀ fúyẹ́ fò tẹ̀yìn náà wo ó dunu sí bí ànẹ́bí lẹ́bí ń gbé ìyà fún pé ó sọjọ́ bí ànẹ́bí ni sọ̀fànàlà àkọ́kọ́ náà àbúlà bí ẹni tọ́lọ̀ ti sọ pé yóò wọ̀ náà bóòlù ọ̀rẹ́ rẹ̀ ti lè jẹ́rìí sáwà nú ẹ̀sìn abdullahi muharrar ta sọ yìí sani sọ yìí fún mi ó lè jẹ́ ní eré bẹ́ẹ̀ pé ní bóyá àdìsí mo ń dàrú mọ́ lọ́wọ́ alágbọ̀rọ̀ ẹ̀ táwọn ọmọgbọ̀rọ̀ àbúlà àbí àwọn àbá máa ń sọ pé ẹni tó bá gbọ́rọ̀ àmẹ́tí nígbà tó wà ń kéfèé rí tó wá padà gba ìsìláàmù bá gbàtí ti ń ta láti ní inú fẹ́ etí fìdí ọ̀rọ̀ ẹ̀fín múlẹ̀ ní àlábá alálójú oorun àwọn onítọ̀rí kọ̀nà máa ń ṣe yíò kékeré bẹ́ẹ̀ ṣe ṣe ìwà rí lójú oorun ni kò sí bẹ́ẹ̀ lè rí lójú oorun ẹni tó jẹ́ mùsùlùmí ni tó bá lóun ní ìjọba lójú oorun káàkiri kù mọ́ lé tí ò sí lára ẹ̀sìn tẹ́lẹ̀ ànígbà lọ́wẹ́ kátó wá sọ pé ẹni tó jẹ́ kékeré yíò kẹ́ ló fẹ́ bọ́rọ̀ ohun tó fúyẹ́ ni sẹ́yìn náà abálẹ̀ kan àti ẹ̀ òwe ìbàyí tó jẹ́ ọmọ ọ̀dọ́ tó jẹ́ ẹrú lábẹ́ àbúlà àbìyí nípa tuntun rẹ̀ lẹ́gẹ̀rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn nǹkan ló ti kú lẹ́ẹ̀ kó tó bí ànábì gbé kíyán tó bí ànábì ní àní kèé sígbà tó tó àná kíyán bí ànábì ní oṣù lẹ̀ báwo pé ìdùnnú bíbí ànábì tó ló wá jẹ́ kí oṣù lẹ̀. àwọn kó tó túlẹ̀ kéré jọ́tọ́ bí. ìwọ́yà ní ìṣe afẹ́ àdébì gẹ́gẹ́ bí àgbàdàgbà tó ti tó ti ṣe ìjírá lọ lú àlùmọ̀dínà gẹ́ ẹgbẹ́ lórí ṣe ìdè tó ti ṣe ìjírá. ayẹpẹ́ ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí kò múlẹ̀ ní òun náà eléyìí ní èdè ẹ̀rí ẹ̀yàn ló ti ọlọ́run nínú àwọn ẹ̀rí tí wọ́n tún máa ń lò tó fẹ́ bá ti gba àlejò ọjọ́ bí anẹ́lì òun ni pé ní anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadith tó nílẹ̀ wà nù musnad imam Ahmad wà nù wàyí Muslim àtàtìrà mi tí anábì ní anábì máa ń gbààwẹ̀ ọjọ́ Monday yàmùl ìsìnlẹ̀yìn anábì máa ń gbà á ẹwà àti pé ọmọ ah, ń gbàwẹ̀ Monday ọmọ ń sọ́ọ̀bà gbàwẹ̀ Monday tẹ́lọ́dé anábì ní fáyà kàlìyàwó wùlítù fi ọjọ́ ọ̀nà dín ní bákan náà ọjọ́ ọ̀nà gbé mi dìde nítorí ní fi máa ń ga wọn ni nígbà bá fi ń gba àwọn ọjọ́ yà á pé òun náà fi sáyé àjọ ọjọ́ tí wọ́n bí ni ilé iná jama àròsọ ni kò sẹ́yìn ń bẹ̀ torí pé kò sẹ́yìn tó ń sọ káfáwé ẹ mọ́ndé ká kọ́ṣẹ́ ànẹ́bí ìjọsìn ni yóò arẹ́ rí fún yóò lágbàáyé tó dá oníhàn abẹ́rẹ́ gbàwẹ̀ kò mọ̀ gbàwẹ̀ mọ́ndé ó tó wà ní òrìwáyà mi sálẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní ọjọ́ mọ́ndé àtọjọ́ alhamis ọjọ́ alamisi wọ́n máa ń gbé fẹ́ lọ sókè òṣìṣẹ́ tí kálukú bá ti lọ́sọ̀ọ̀sẹ̀ ọjọ́ méjì tó máa ń gbé lọ wàá náà sọ ibùdó ìrètí máa ń gbàgbé àwọn ọjọ́ yìí ilé ìkọjẹ́ tó tako tún náà lélẹ̀ ẹ̀dá kò jẹ́ mọ́ra níbo lélẹ̀ àti káṣe mọ́lùmí ṣe wá jọra wọn ànẹ́bí ló ń gbàwẹ̀ ẹ̀yìn ní ẹ̀yìn tọjọ́ bí ara rẹ̀ náà jẹ́mọ́ ọjọ́ mọ́ndé mélòó ni ó wà láàrin ọdún kan ọjọ́ mọ́ndé mélòó àbọ́sọ̀tẹ̀ ní tí wọ́n ń ṣe ní tọ́bọ̀sẹ̀ làdébí ìtọ́jọ́ bí ara rẹ̀ torí pé yàmọ̀ ìpínlẹ̀ tó máa ń wá láwà tó wá ní ànẹ́bí nítọ̀dí tó ń rí tó fi ń gbàwẹ̀ kágbé ìlà náà ń ṣe ní súnmọ̀ ní bá ń tẹ̀lé o ṣùgbọ́n àwẹ̀ kọ́ làwọn ó gbà ayẹyẹ làwa fi ṣe eléyìí fi ní ẹ̀rí tí wọ́n ń bì mú yìí náà ètò ìṣẹ̀rí ni ní tí ò bá mu ni mo fẹ́ kí ẹnìkálukú wọn náà tí wọ́n wòye sí ni èyí tí ó jẹ́ ẹ̀sìn ní ká ṣe káàná fọ́sẹ̀ ànẹ́dọ́wà Muhammad káàná wa máa gbà rẹ̀ ní ọjọ́ mọ́ndé tọ́lọ́ bá fún alágbára rẹ̀ eléyìí ni tó dáa tèyí fẹ́ ká fi sí jẹ́ fún náà lẹ̀ káwá ló fún mẹ́ẹ̀ẹ́ tó yẹ káde káwá fi gbé èyí tó já dáadáa lẹ̀ ká fi gbé wọlé eléyìí tí ò bá mu ni. bákan náà inú àwọn èyí tí wọ́n tún máa ń lò lẹ́rìí òun náà ni àyà kan tó ní Al-Qur'an Al-Karim Yunus tí ọlọ́run ọba àlejò ọlá ń sọ fún wa nígbà tó ń sọ̀rọ̀ alukur'an tó ń sọ kur'an kalẹ̀ kó máa jẹ́ ìwòsàn fún wa ọlọ́run á ní kul bi fadlillah sọ fún wa pé látara ọlá ọlọ́run fàbí rahmati fàbí rahmati àti àánú rẹ̀ falyafrahu kàyàmàdúnú ràlẹ́kà khairu mimma yajma'un ìyẹn ló dáa ju gbogbo táwọn yẹn wà máyé lọ. ọlá ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ fún wa àtàánú rẹ̀ àánú tọ́lọ́run sọ̀bọ̀ náà lọ́rọ̀ alukur'an pé tọ́lọ́run ti ẹ̀ṣẹ̀ wá lọ́mọ lẹ́yìn ànẹ́bí ọ̀hún sọ mùsùlùmí káyàmọ́dúnú oríire ní ilé ṣùgbọ́n báwọn pé tọ́lọ́run mẹ́ ànẹ́bí gẹ́gẹ́ pé kọ́kọ́ pé látara ọlá ọlọ́run àti àánú rẹ̀ ẹ̀yà akọ́ ìsúnkúkú ọ̀rọ̀ lélẹ̀ ẹlòun táwọn afúnitẹ̀ sílé fọ́ látòrí ìmáàmùlù fasirin ẹ̀rì àfáàgbọ́ onítẹ̀ sílé alìmáàmù tọ́bárí ìnà jẹ̀rìrì tọ́bárí rahimahullah ta'ala ẹlòun tó sọ lórí eléyìí a ní fàínà ìsìláàmù lẹ́bí dàáhùn ilé yìí wọ́n ní tọ́lọ́ ń sọ mí pé ìsìláàmù tánàbí ń pè wá sí والقرآن الذي أنزله عليهم àti alukur'ani tọ́lọ ń sọ̀kalẹ̀ fún wa lọ́lọ́ ń pè lánú sí i wọ́n ní ìlọ́lọ́ sọ pé ká máa dùnnú sí pé méjèèjì káìrù mímọ yẹ̀jìmọ̀rú ní ìfòtọ́mì dúníyà wà kò ní òsì ha pé tọ́lọ ń tẹ̀yẹ̀ ní mùsùlùmí kó tẹ̀lé òfin ọlọ́run kó ni a máa sínú. kèrè pé ànẹ́bí yóò ẹ máa dinú pa rẹ̀ kẹ́ máa ṣe mọ́lúdì a ní ni alimamu Kurtubi àwọn náà sọ̀rọ̀ tí wọ́n wọ́n ní hu wọ́n ní fadulullah alukur'an a ní ọlọ́ọ̀lọ́ntọ́lọ́ntọ́ bí ó ní alukur'an wa rahmatuhu àánú rẹ̀ ti ń sọ pé ká máa bínú sí ó ní alìsílám tọ́lọ́ ní wá mùsùlùmí oríire ni tọ́lọ́ a máa dunú kámọdún kó bá lẹ́bí yìí láàrin wa káwá láǹkọjọ́ bí ẹ̀ ìtọ́lọ̀ sọ́kọ́ bẹ́ẹ̀ náà àwọn àfáà mí náà alimọ́mù kẹfìr àwọn náà sọ sí wọn bẹ́ẹ̀ ni alimọ́mù kọ́yìm àwọn náà sọ sí wọn wọ́n ní ẹnu àfáà sọ́lá púpọ̀ pẹ́ntìní pẹ́lú anna fadilọ́lá wa rahmatahu al-islam àti àánú rẹ̀ oníkéyàn ṣe Islam kó tẹ̀lé súnà ànábì kò sẹ́nikẹ́ni tó tún báwọn ṣe ń tu pé ọlọ́ni á máa dunnú pánábí wa láàrin wa ká máa sọjọ́ díẹ̀ sẹ́sùn náà ni pé ká tẹ̀lé lánàá rẹ̀ kùránì tó mú wa ká tẹ̀lé èyí oríire ní fún mùsùlùmí tọ́lọ́ bá fi ṣe kò ń gẹ̀ àìpẹ́ bàbá wo wò ó bọ̀ gbogbo àwọn ẹ̀rí táwọn èèyàn ń dìmú yìí tí ò lẹ́sẹ̀ ni ẹlòmí àtọ pé tá a fi ń ṣe mọ́lúdì òun náà ní kíní òun náà ní pé abẹ́bí kan mùsùlùmí jọ ká máa sọ̀tàn ànábì fún wọn àmì òní àti wá kówó jọ ní torí dábà pé wọn náà fi wá eléyìí kò nídìí alágùn dènà ká tó sàlàyé ẹ̀sẹ̀ fáwọn èèyàn babalápá mùsùlùmí jọ lórí dáadáa torí tó burú ẹ organize lecture ẹ ṣe kẹtó wà nú ẹ̀sìn bí kówó jọ náà ẹ̀fẹ́ ṣe ẹlẹ́fẹ́ ṣe kówó ń dájú kẹ́ ẹ dé nǹkan tí ò sínú ẹ̀sìn kẹ́ra nítorí ẹ̀fẹ́ fi fáwọn èèyàn wá ẹ̀rọ yẹ ká máa sọ̀fà nẹ́bí fún yàn àbí lẹ́tọ̀ pa nẹ́bí àwọn èèyàn wá láàláì sọ mọ́lúdì àyàn wá kò ní ẹgbẹ́ ẹ̀sẹ̀ mọ́lúdì kò ẹgbẹ́ tí ò sí inú ẹ̀sìn wákẹ́ tó lẹ rí yẹn tó tẹ́sí tí ò bá ni wa ti ákíyèsí káwo tí àwọn èèyàn ń ṣe الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yin ẹrú sí ọlọ́run ìṣítí díẹ̀ ráńpẹ́ láti gbọ́n pa ìdí ń jẹ́ al-ihtifal bil-mawlid an-nabawi ẹ̀pẹ́ tí a fi díẹ̀ múlẹ̀ náà ni pé iṣẹ́ òṣìṣẹ́ ẹ̀rí fún ni àwọn ẹni ìṣíwájú wa tí ọlọ́run ọba àlejò ọlánìkan bá nàbí ló gbà wọn ṣe fẹ́ pé fẹ́ ànábì la fẹ́ níní àwọn tó ní fẹ́ ànábì sí àwọn sọ̀hábà wọn bá jẹ wọn bá mú wọn fẹ́ ọmọ rẹ̀ òun náà fẹ́ nú wọn òun náà fọ́ ọmọ wọn wọn ni wọn lẹ̀ wọn bá jagun ẹ̀sìn ààrẹ ẹni tó tọ́ síbẹ̀. torí wípé ìgbẹ́lò ní ó sọ lé ní wípé àwọn tó ní nǹkan yóò sí wọn nífẹ̀ẹ́ ànábì ni ìfẹ́ ànábì ni pé ìfánẹ́bì bá mú wá nú ẹ̀sìn ní ká ṣe ìfi ń jẹ́fẹ́ nìyẹn ìfẹ́ ọlọ́run ni pé tó bá fi rán ànábì ní ká tẹ̀lé ọlọ́run ni kó sọ fún ọ pé ńkún tó ń kò ṣe gbóná wà káyipẹ́ lóòótọ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ̀bẹ́ ṣe tọ́lọ́run fásitẹ́lì rú ní ẹ̀ẹ́tẹ̀lé mi ànẹ́bì ni ìtànẹ́bì bá ṣe là ń pè lẹ́sìn tẹ bá tẹ̀lé mi yẹn tẹ̀sẹ̀ tọ́lọ̀ ń fi rán ní ìdíbùkún wà ìbẹ̀rẹ̀ náà tó wá nífẹ̀ẹ́ yìí náà jẹ́mọ́ ìbò la fi túnmọ̀ dé túnmọ̀ mélòó la ti ṣe náà nǹkan tó lákọọ́lẹ̀ mélòó la ti ṣe náà nǹkan tó lọ́n fi rán ní yóò jẹ́ kó yóò jẹ́ sábàbí bá fi bá wọlé ọ̀la sáwá sí unit ta ní àwọn àdádálẹ̀ tí ò lákọọ́lẹ̀ lánàá ṣe tẹ́lú mi bá gbọ́ yóò bá takú náà ní pé ànímọ́lú ni àwọn ọmọ ẹtí náà ní. àwọn àbọ̀ àtún náà tó ń ṣàlàyé nǹkan ìfún wọn fẹ́ dáadáa fún wa ní pé tí ò bá sákọọ́lẹ̀ fún kìí tẹ̀sí. ọlọ́run bọ́ bá àlejò ọlá ìrọ̀rùn ló ti gbé wá nínú ẹ̀sìn fún wa ìyẹn náà ló fi wọ́n jíṣẹ́ fún wa. ọlọ́run yìí rí lò lọ́ọ̀ wàlá yùrí inú bí kò mọ̀lẹ̀ ọ̀sẹ̀ ọlọ́nidẹ́kùn la fẹ́ fún yín àfẹ́ nira fún yín gbogbo tó ti ṣẹ́ mú wá ibẹ̀ nìdẹ̀kùn wà fún wa amọ̀nira wa lára ẹrù ni yóò kówó rẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ ní mọ́lúdì ṣéwù kan àwọn gbọ́dọ̀ débẹ̀ ààrẹ tí kan tẹ̀lẹ̀ sí lójú ọ̀nà ààrẹ tó ti bá lọ ààrẹ tó fẹ́ wà lára ẹ̀ torí nǹkan tí ò lákọọ́lẹ̀ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ kíyèsí ká gbìyànjú ká wo ohun tí ẹ̀rí mú wá ẹ̀rí ká máa bẹ́ náà gbúgbà lọ́wọ́ wa irú yá ju kó jẹ́ pé tí àmẹ́bí ni wọ́n dànù fún ẹ̀ nígbà lá máa ṣe lọ. agbọ́dọ̀ sí èsì ra wa agbọ́dọ̀ sí èsì àwọn àyájọ páńṣe mọ́lúdì báyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni sájìnà sí ẹlòmíràn tí wọ́n ń gbọ́ láti sílẹ̀ dógún fún ìdí ẹ̀ bá ń gbọ́ bí ò da èyí ó gbìyànjú láti sílẹ̀ náà ni ẹlòmíràn ò fẹ́ kán kọ mí lẹ́nu torí àjọ ọmọ ẹni tẹ́lẹ̀ náà ni torí jọ wá ní torí àkójọ kẹta àjọ ń ṣe ní ilé ìtọ́kọ̀ yẹn lẹ́nu ń gba òdodo ó dájú kéèyàn máa ṣàìdá kó sì mọ̀ pé kò dáa lọ. eléyà gbọ́dọ̀ láyé àkíyèsí rẹ̀ gan torí wípé ní ẹ̀sìn yìí ẹ̀sìn tó lápọ̀ọ́lẹ̀ tó lọ́run lóun ti parí fún wa ni ọlọ́run lóun ti parí ẹ̀sìn fún wa ní kí ẹ bá tara rẹ̀ àgbọ̀dọ̀ mú ìdí ọba tààrà rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà ló pè ní àlùfọ́wà ètò yẹ ká gbára yànjú èpè tí ń jẹ́ súnà rẹ̀ gẹ́gẹ́ ká máa fọ́nká ìbí náà bá náà máa ń sọ ìkọlọ́n tí ó bá rẹ bídí àṣẹ ìtọ́ nílẹ̀ ìdí ọba lákọọ́lẹ̀ là ń pè ní àlùbídà kọ́ agbé súnà ànábì ẹ̀rì ìtó tó lákọọ́lẹ̀ òní jẹ́ súnà irú ìbá pé kágbára ẹ mọ́ndé èyí ń lákọ́lẹ̀ kágbára ẹ lọ́jọ́ tọ́sí èyí ń lákọ́lẹ̀ àtàwọn nǹkan míì náà tẹ́sí mú wá láwọn àrùn ni bá ti ṣàdúrà ni bá ti yẹnátílà ni bá ti ṣètọrẹ àánú ni pẹ́pẹ́ ní àṣìbẹ́ni ti mú wá yíò ní ń jẹ́ sìn kẹ́sẹ̀ pé ní a kó bá jẹ́ ariwo kábíta ayẹyẹ ẹ̀rí nígbàtí ayẹyẹ tí mo lùdí rí di múlẹ̀ ẹdínúgbé ti àlìhíjírọ́ wọlé gbàtí ìhìn níbi múlẹ̀ àti ráwọn ìdúkọ́ tó ń gbé àlìsírọ́ wà ní mìírọ́jù mo lọ lúkẹ́ ní ẹyọba náà ní o wá rí pósà ńláńlá ìjẹ́kẹ́lẹ́lẹ̀ tẹ àwọn tí táà fáńsẹ́ máa ń gbé lọ́dọọdún mi ó máa ń ṣe ayẹyẹ ìjọba níbi ṣe ìsìrọ́ àlìmírọ́jù lọ sókè ó ti wà náà ìlú mi òun náà tó fẹ́ gbé wọ̀lú iná nìyẹn jẹ̀mọ́ ìfẹ́ bá tẹ̀lé pa náà ìlú wa ló kàn tó wọlé ni gbogbo ọmọ táà bínú bàbá ọmọdé bá mọ̀ ní àbúrò wà ní ẹ̀sìn kò sí lákọọ́lẹ̀ tọ́bá níbi lọ́nà ní mo lòkè níjó olówó pọ̀ sàábà rẹ̀ jọ́njọ́ pẹ̀ pé ọjọ́ tí mo lòkè o kódà nǹkan nǹkan bàbàrà ló tẹ̀lé ń jọ́nà ọjọ́ ọlọ́run fún mi ní irun tí wọ́n ń sàyájọ́ rẹ̀ tẹ́ fún ẹ̀ lérí ìyẹn ní òfin yẹ ká fàyè gba àwọn nǹkan láwùjọ wa nígbà tí wọ́n bá rí pé ò dá tèmi náà rí pé ò dá táà bàbá rẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ́gbọ́n tó ń ṣe náà náà mọ̀ kú bá ń lẹ̀ mo ti ẹ̀ pé ṣíṣe tìlú wa yìí ẹ̀rí arúmọjẹ náà ni owó náà fẹ́ gbà lọ́wọ́ kálukú wa àwa mọ̀ iye tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ gbàtí nǹkan ò bá ti dá tẹ́lẹ̀ ìpínlẹ̀ ò dá kó ohun tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà ní dá àbá kan sọ ńdọ́ òpin kò sí tó burú bẹ́ẹ̀ nígbà ká mọ ẹsẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ ní ká má jẹ́ ọmọ wáyé mọ́ ní kẹ́yìn máa lọ́mọ́ra wọn kọkùnrin àtòbìnrin máa jókòó tẹ́ ní wáyé nítorí ìṣe tí yóò sákọ̀ ọ́lẹ̀ fún yóò wáyé ká onímọ̀ tó máa ń ṣẹlẹ̀ ó fẹ́ ta kan tán ní òsì ní bẹ́ẹ̀ ní òbá ti sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀kẹ́ torí tí o bá ti dá àpò ló kọ méjì kò dáa náà ni tọ́ba fún wa ní àpò òwe tọ́ba yìí fáìtì wa ẹmọ́ dínú àwẹ̀ ìmọ̀ olùsí tọ́ba yìí fáìtì wa tí yìí kò dáa nú ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ kábọ̀n sí kíni kábọ̀n ṣe tọ́ba ní ìhòòhò níbi ànẹ́bì ni èyí wa sọ fún pé níbi ànẹ́bì náà ni tó mú wa ní ká tẹ̀lé bó ṣe kírun káwọ bó ṣe kírun bó ṣe múra bó ṣe gbàwẹ̀ bó ṣe ṣàdúrà ní abẹ́rẹ́ ọba sàánà wa sàálà kí ó mú ẹnì kọ̀ọ̀kan wa dún ní orí òdodo tí ó ṣe wá ní ẹni tó tẹ̀lé lánàá anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó sì mọ́tẹ̀ ní kọ̀ọ̀kan wa ní onífẹ̀ẹ́nu abẹ́rẹ́ ọba sàánà wa sàálà kọ̀yọ́nu tó wà láyé kọ̀yọ́nu tó wà lọ́jọ́ ìpínlẹ̀ àlùkìyàmù ìlú táwa kọ́lọ́mọ́tà àfíà ní ọ̀kọ̀balẹ̀ ńbẹ̀ àti gbogbo olúwa mùsùlùmí lágbàáyé abẹ́rẹ́ ọba sàánà wa sàálà gbogbo àwọn olórí wa kọ́lọ́mọ́tà àmọ́ ọkọ̀ wọn wọn ṣe pàápàá jùlọ àwọn mùsùlùmí kọ́lọ́mọ́tà àmọ́ ràn wọn lọ́wọ́ أتاجي أمليه وناس سجية صلى الله عليه وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين